الله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد كنا وشوارع نيلو مكة كنا وشريك مكة في حرم الحرم المكي ó ní mo ti ṣe alábàápàdé ìdáwó yìí ẹ̀rì àwọn ọkọ̀ lálálálá la rí tán páàkì kalẹ̀ yìí ẹ̀rì pé wọ́n ń kó mi jáde ń bẹ̀ àwọn omi tá a rí tán kó jáde kìí ṣomi tí wọ́n ń ta o sádàkà náà fi ṣe ẹ̀rì ẹ̀wò tán kọ́ sára ọkọ̀ yìí mọ̀ṣọ́rọ́ àtẹ̀káyà tó rìfádà lọ́yọ́ fi bẹ́ẹ̀ ìjìnlá ìlhàrọ́m ẹ̀rì báwọn. إشراف لجنة السقاية والرفادة بإمارة منطقة مكة المكرمة أماتيون بلا بيرني جمعية البر الخيرية بمحافظة الميت تو نمبر ونانو جواب قوي يوكلنا اليوم أمي أمي لو يوم كوانتو أمي أمي أمي أمي أمي أمي أمي àwọn adébá tí wọ́n kó wá lójoojúmọ́ ní gbogbo àkókò yìí ó rè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pẹ̀lú wọ́n tún kó apẹ́ sáàmù wá kó ẹ̀tún lè sókèyà hajj sókèyà hajj ẹ̀tìrì wọ́n ẹ̀tìrì sókèyà hajj àwọn eléyìí tí wọ́n jàmìíyà tó rí ayatul aitam ẹ̀rì ọ̀dọ̀ tó làwọn eléyìí ọ̀dọ̀ tó lọ́kọ́ tí wọ́n ẹ̀rì ọ̀tọ̀ tún ní ilé iná o jàmíyà tó rìdíwá ní lọ́kẹ̀ẹ́ríyà ẹ̀rí wọn ẹ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn àmọ́ tí ń jẹ́ gbogbo wọn omi tẹ́lẹ̀ ògùn òtún ti máa ju omi lọ báyìí ẹ̀rí ilé tún ní bisikíìtì nú àtọ̀ tún ní ilé tún ní bisikíìtì nú ẹ̀rí wọn gbogbo omi ilé iná ìlú mọ́kà ìlú wa nítòsí haram omi yìí bí yẹn bá fẹ́ mú lẹ́yìn kọ̀ọ̀kan ọmọ yẹn bá fẹ́ gbódìdì kan yíyan mọ́ gbé ọba ti gbódìdì wàhálà ọmọ mọ́ gbé fúnra rẹ ní ẹ̀wọ̀n náà lọ́mọ irú nǹkan rẹ̀ wọ́n ti bẹ́yọ̀ kan ẹ̀wọ̀n náà lọ́mọ nǹkan rẹ̀ agbára rẹ̀ bá ti máa subhanallah tẹ́lẹ̀ bá tún wá kọjá bí díẹ̀ níwájú mẹ́rin nìyí òun lákọ́kọ́ nílẹ̀ kan wọ́n wá to àwọn fíríjà tí wọ́n to fíríjà lọ ó fẹ́ tó mẹ́wàá àyè òun náà àwa kó àwọn omi yìí wọ́n tún kó sínú fíríjà inú àwọn ọmọ fíríjà yẹn èyí tó bá wù kálukú oníkálukú máa múnú ẹ̀ sọ Allahu Akbar Allahu Akbar ọlọ́mọṣà wọ́n ṣàbá àfàlùbáríṣà sí i ọlọ́run kó gba lẹ́sùn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹ̀ wọ́n wàá dérúlẹ̀ yìí ariwo tó mọ̀ pa ẹ̀ wọ́n ń ṣe báyìí ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe báyìí ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe kíní kan bẹ́ẹ̀ ọ̀ ríru eléyìí ìwọ ríru eléyìí mú wálé Allahu akbar. wọ́n àní máa ṣe báyìí náà kọ́lọ̀ mọ́mọ́ gbàdúrà wọn nǹkan ńlá ni sàdákà nínú Islam nǹkan ńlá òní sàdákà nínú Islam ẹ̀rù sàdákà ló pọ̀ ẹ̀rù báwọn èèyàn ti pọ̀ ẹ̀rù báwọn èèyàn ti ń pé ìgbàdélẹ̀ kan ìrù pọ̀ tó yìí ẹ̀rù bọ́ ti ti pọ̀ mẹ́ sàdákà nù ẹni ẹwà wọn kọ́ ti tó lọ èyí méjì kan níwájú wọn ti ti yun bọ́n ti kóńjì bẹ́ẹ̀ tán ni bọ́n ti ti rárá ni àmọ́ yín sàn bẹ́ẹ̀ títì lọ́wọ́ àárọ̀ mo ti kọ́kọ́ rí kan bí ìtẹ́lẹ̀ mo ti hàn kó ló ti na mọ́tò lẹ́nu kí náà ń ṣe yà yín sàdákà nù ẹ wá rí tó ń ṣe yìí àníkàn fojú wo pé ah, àṣà alárúbáwá ni ó kò kọjá aláṣà alárúbáwá o ètùlẹ̀ mọ bẹ́ẹ̀ nù ṣe kí wọn kán fẹ́ràn kárọ̀ àmì lẹ́yìn tí Islam mú wa ní gbogbo wa ló yẹ sí gbogbo wa eh, ẹ̀yin olówó tiwa náà nàìjíríà ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́ bí kiri yìí nǹkan ńlá ni sádàkà ẹni odidi kan lọ́pọ̀ yìí gbé jẹ́ bíi kan mi ẹgbẹ́ yẹn kò bí kò sí wá gbé odidi kan máa gbé lọ wọn bá ti wọ náà lọ́ọ́ rù ni ó yìí pé ẹ̀kan tó mú ni àdélé náà odidi kan ẹ̀ ń yẹ̀wò tó ọba tún wọ sílé lọ́fẹ̀ẹ́ ẹ̀rí ń gbé lọ́nu sádàkà ni kò sẹ́ni kò ní ìrànjú mọ́ tí wá gbádùrú yìí tó bá tún tán ó tún kó mi wá àwọn gbà àwọn wá kó tán náà ni tẹ́lẹ̀ ìlànà àwọn wá kẹ kó tán ni kì í ṣe pé kó mọ̀ tán ẹ̀rí táwọn fẹ́ ṣe sádàkà lọ́dọ̀ tiwa sátúmọ̀ dún kó mọ̀ tán àwọn eléyìí wá kó tán kásìlè rí mi ṣe tó rán mọ̀ pé ni àwọn bá nájà làwọn wò náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀sán táwọn fẹ́ gbà ló jẹ wọ́n lógún ìwọ nìkan fi wá gbódìdì kan wọ́n mọ̀ pé odidi kan tó ọ̀sà lọ mú náà ni ẹbí wọn nìkan ò bá mú ọdún fẹ́ lómi ìmú náà ni aláwọn káwọn sáà ti gba aládàá ní kẹ́ ti mú tọ̀ bá ti lọ lé dànù ní tó kà wọ́n ni pé sáà mọ̀ dànù sòkè é ṣe pé ìwọ nìkan ti wá kú púpọ̀ Allahu ẹwà bẹ́ẹ̀ ilé yìí ẹwà dúdú àbá ìkó wa ojú kó méjì méjì ẹ̀rí ọkùnrin náà ilé ìlọ rí hàní ẹ̀rí àwọn ilé ìkó méjì tó tún wọn fọkọ̀ tí lọ lẹ́nu ẹnìkan ní bí ọlọ́run mọ́tà gbálẹ́fẹ̀ lọ́wọ́ ẹ dákun ọjọ́ káwa náà wá kẹ́kọ̀ọ́ ẹ̀yin ọlọ́lá wa gbẹ̀yìn tẹ́yìn náà bá ní lọ́wọ́ nǹkan ńlá ni sàrà o anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tasaddaqu ó ẹ máa ṣe sàrà walau bi shiqqi tamr ó ní kò bá àmọ́ ju pa kànlá nàbí dùn àwa là á méjì ẹ̀ wá mú awẹ́ kan fi ṣe sàárà lọ ẹ̀ àdábì yẹn máa ṣe sàárà lọ tó pọ̀ àdábì wa ní dìde pé fa iná ha tẹ̀sùn domi náà lìjà yẹn ó ní sàárà o yóò dín nǹkan lára ẹni tẹ́bi bá ń pa wọ́n tó ti fi olùkọ́tì à yóò tún wá máa pa nẹ́ẹ̀kẹ́ kàmá yóò tún fi olùmọ́ ọ̀nà ẹgẹ́ bómi ti máa ń paná bẹ́ẹ̀ ni sàárà èèyàn bá ti wá lè máa gbìyànjú báyìí wàláyé ọlọ́run ọbó ti máa sínà orí fún èèyàn ẹ̀rí ẹ̀túnwé ìkánú ẹ̀ ni wọ́n lọ rí gbà wáyìí mọ̀ṣúrọ̀ ọ̀tẹ̀kọ́yà wà rí fàdà tẹ̀lé wáyìí eléyìí wọ́n kàn gbé fún èèyàn náà ni ìwà tó ti bẹ́nu ẹ̀ sáráka ni wọ́n fomi tí wọ́n fi júùsì tí wọ́n fi bisikíìtì tí ẹni tí ò tí jẹun ọ̀sán tó wá jádúró eléyìí lá ilaha illallah láìláha ìlàlá ìyẹn jẹun àwọn agbẹrù èyí fún omi ní yóò mú júùsì ní ẹ̀rí ọkàn jábọ̀ ní ìtù padà ẹ̀rí àwọn adúrú tí ń bẹnu láìlọ́nà ẹ̀yọ̀ ẹ̀rí eléyìí dàbí dùn ní bẹnu tó ní èmi tá a wá gbẹ̀yìn mú mọ̀ mo ti rírun tọ́ba yìí kéèkì lélẹ́yìí ẹ̀rí ẹni ebi ń pa lọ́sàn kó tó lè fi lè yí padà èkó yóò tó tọ́ wa lẹ́ kó tó tún dalẹ́ àwọn mi ò tún pín mi o ní ti ń bẹ́ lu inú àwọn ní máa ṣerú eléyìí kórìí yóò máa jẹ́ tí wọ́n wọn ní ṣerú eléyìí kí wọ́n ní ládàá ẹ̀wù ànábìrún sọ bẹ́ẹ̀ kẹ́ máa ṣe sàárà kódà kó má ju àwọn ẹ̀dà bídùn lọ yóò dín nǹkan lára ẹni tẹ́bí ń pa wọ́n tó ti fi olùkọ́ ti hà yóò tún wá máa pa náà ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí omi ti máa ń pa náà ẹ̀rú ọlọ́kan wá bèèrè lọ́wọ́ ànábì pé ìyá àwọn kóun bẹ́ẹ̀ ṣe sàárà irú sàárà wo ló dájú ànábì ní sákìlúmà ẹ tá a mọ fáwọn èèyàn lómi ẹrí ìyẹn ló wá nàìjíríà ọlọ́run bá wa bàtírí ẹ̀yìn náà ìwọ náà má sọkọ lówó lọ́wọ́ o mo bẹ nílùú yìí inú ta tó nínú abáwọnú mọ́sálásí à ń bá fíríjì àǹbẹ̀ à ń bá fíríjì mẹ́ tí wọ́n ti kó omi sínú ẹ̀ báyìí tó gbẹ abágbèjìbẹ̀ ní ìṣòwò mùtán ní ẹ̀ka mùtán náà ló dáa ẹlòmí ò ní lómi lómi ni ó máa kó ẹjọ́ máa wá kó òdìrí wọ àníkẹ́sà ti mú nítorí ẹ̀kọ́ kàn mọ́ táwọn lárò ojú pé kán mọ́ dànù kí wọ́n wọ́n sí olófò yìí ò ní ò dáa àwọn tá a bá ti tí olófò tó yẹ kí èèyàn mú ní àwa láì oríire ní ẹ̀yìn ọkọ̀ náà páàkì lọ́rùn tó ní fíza ń bẹ lọ́wọ́ sàlẹ̀ ń wọ́n tó yín náà lọ́lọ́kùn òjọ̀ wa o ọlọ́run ṣàjà lè gbọ́ bí wò bá lè páàkì ọkọ̀ tó tó yìí ẹ bó ṣe pure water ni wọ́n náà kàn mọ́ kó tẹnu náà lè rẹ pé ẹ̀yìn káwọn yẹn ṣàmọ́ mú bó ṣe jọ jímọ̀ ni wọ́n kó pure water tó pọ̀ tó kó lọ mọ́ṣáláṣí nílùú tiwa náà ní lẹ́bù tiwa náà bá ti mọ ìwọ náà fìrú yìí lọ́lẹ̀ ládùúgbò rẹ fìrú ẹ̀ lọ́lẹ̀ mọ́ṣáláṣí rẹ ẹwà àwọn èèyàn ti wá pọ̀ tó tún wá ń gbà á sẹ́rí nínú àdánwò míì tó tún wá kà wá lẹ̀ Yorùbá nù ẹlòmíì kò gbàgbọ́ yerú nǹkan báyìí ẹ̀ báwọn èèyàn bá ó bá tún wá rẹ́ ni bá ti ń wí yìí nísìnyí ìbẹ̀rẹ̀ Ọlọ́run tó wá mẹ́lòmíì lónà báwo pé ah ẹjọ́ náà mọ̀ ṣe ń tán ní kíní ìdá yìí ẹ̀tọ́ amáráwọ̀ èèyàn ti wá yóò bá tó di ẹwẹ́ má lọ́bẹ̀ lọ́lẹ̀ gbà mọ́ o àdísìkì yín náà ń lò ó ẹ̀rí ẹwà àwọn èèyàn ti pọ̀ àdísìkì ta ni wọ́n mọ̀ lóyà yín ẹ̀rí ẹ̀wù bá ti pọ̀ mẹ́ ẹ̀wù kálukú bẹ̀rù wọn làdísìkì òun ẹ̀rí ó bá wọn tẹ́rí tẹ́ǹgbà yín náà ọlọ́lá ni wọ́n o nílùú kálukú èèyàn ńlá kálukú àmọ́ wọ́n mọ oore táwọn ẹni yìí fẹ́ gbà látara àwọn pé gbà ládàá lára wa sọ́rí àwọn táwọn wá fi ń fẹ́yà jẹra wa nù ọ́n la rídìkì mi ọ́n lo kíní kan mi àrídìkì rẹ ti ń bẹ lọ́wọ́ rẹ tó fi rori rẹ ṣe àrídìkì wo ni tó ń tara rẹ jẹbi ọlọ́wọ́ bá fa àrídìkì ti wà láyé ẹnìkan ò lè gba àrídìkì ẹnìkan àrídìkì ẹnìkan wọn jẹ káwọn ilẹ̀ Yorùbá wọn jẹ wọn ba àkídà rẹ jẹ kò sẹ́ni tí máa ń lo àrídìkì ẹnìkan ọrí okálukú ti ń gbà wọ́n ń gbé lódindi wọ́n ń gbé láàbọ̀ láàbọ̀ nígbà tí lákìdá tó yanjú ẹnì kejì àrídìkì ẹlòmíì kí láǹfààní arísìkì ti ń bẹ lọ́wọ́ rẹ tó rí nǹkan jẹ tó rí mu àkáàtì ẹ̀ lábẹ́ lu àgbọ́yé rẹ tó kéré òun náà arísìkì ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ wá rí jẹ ọ̀ wá rí mu ẹnìkan wá gba arísìkì rẹ jẹ mu wá ń lọ nírọ̀rùn ọ̀ ń wọṣọ rọrùn ọ̀ ń lo mọ́tò gbà ọ̀ ń wọkọ̀ ọ̀ ń gbélé dákun bọ́bálá arísìkì ọ̀hún náà kí lọ́ọ́ fi jẹjú yóò náà meanwhile arísìkì rẹ tó lu wa sọ fún alukóhárì ní ọlá ní gbogbo tí máa ń lẹ tí ń bọ̀ lórí ilẹ̀ ní nǹkan tá a ṣáàdá sórí ilẹ̀ yìí àríjìkí wọn ọlọ́lọ́wọ́ wọn lọ́wọ́ ọba ló wà ẹ̀dá kò táwa ló tó gba nǹkan lọ́wọ́ ọlọ́run kí wọ́n lẹ́nìkan lu àríjìkí ẹnìkan ọlọ́mọṣà fún alágbọ̀nyí wasali lahuma wasali maala abdika rasulika muhammad wa alaali wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi